Ìṣe àwọn Àpọ́stélì orí kẹẹ̀ẹ́dógún. Àwọn ọkùnrin kan ti Jùdíà sọ̀kalẹ̀ wá, wọ́n sì kọ́ àwọn arákùnrin pé. Bí kò ṣe pé a bá kọ yín ní ìlà bí ìṣe Mósè, ẹ̀yin kì yóò lè là. Nígbà tí ìyapa àti ìyàn jíjà ti ń bẹ láàrin Paul òun Bánábà kò sì mọ ní ìwọ̀n. Àwọn arákùnrin yan Paul òun Bánábà àti àwọn mìíràn nínú wọn kí wọ́n gòkè lọ sí Jerúsálẹ́mù sọ́dọ̀ àwọn àpọ́sẹ́lì àti àwọn àgbààgbà nítorí ọ̀ràn yìí nítorí náà nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà wọ́n la fẹ́lẹ́kì òun samaria kọjá wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí wọ́n sì ń fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin nígbà tí wọ́n sì dé jerúsálẹ́mù ìjọ àti àwọn àpọ́sẹ́lì àti àwọn àgbààgbà tẹ́wọ́ gbà wọ́n wọ́n sì ròyìn ohun gbogbo tí ọlọ́run ti fi wọ́n ṣe ṣùgbọ́n àwọn kan ti ẹ̀yà àwọn farisí tí wọ́n gbàgbọ́ dìde wọ́n ń wí pé a ní láti kọ wọ́n ní ilà àti láti pàṣẹ fún wọn kí wọn kí ó máa pa òfin Mósè mọ́. àti àwọn àpòstélì àti àwọn àgbààgbà péjọ láti gbìmọ̀ ọ̀ràn yìí nígbà tí ìyẹn sì di pípọ̀ Pétérù dìde ó sì wí fún wọn pé. ará ẹ̀yin mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti yàn nínú yín kí àwọn kèfèrí kí ó lè gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ní ẹnu mi kí wọ́n sì gbàgbọ́ àti ọlọ́run tí í ṣe olùmọ̀ ọkàn ó jẹ́ wọn ní ẹ̀rí ó fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwa kò sì fi ìyàtọ̀ sí àárín àwa àti àwọn ó ń fi ìgbàgbọ́ wẹ̀ wọ́n ní ọkàn mọ́ ǹjẹ́ nítorí náà èéṣe tí ẹ̀yin ó fi dán ọlọ́run wò láti fi àjàgà bọ àwọn ọmọ ẹ̀yìn ní ọrùn èyí tí àwọn bàbá wa àti àwa kò lè rù ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ olúwa jésù àwa ó là gẹ́gẹ́ bí àwọn. gbogbo àjọ sì dákẹ́ wọ́n sì fi etí sí bánábà òun pọ́ọ̀lù tí wọ́n ń ròyìn iṣẹ́ àṣẹ àti iṣẹ́ àmì tí ọlọ́run ti ọwọ́ wọn ṣe láàrin àwọn kèfèrí lẹ́yìn tí wọ́n sì dákẹ́ jákọ́bù dáhùn wípé. ará ẹ gbọ́ ti èmi símíọ́nì ti ròyìn bí ọlọ́run ní àkọ́ṣe ti bojú àwọn kèfèrí láti yan ènìyàn nínú wọn fún orúkọ rẹ̀ àti èyí ni ọ̀rọ̀ àwọn wòlíì bá ṣe déédé bí a ti kọ̀wé rẹ̀ pé lẹ́yìn nǹkan wọ̀nyí ni èmi ò padà èmi ó sì tún àgọ́ dávidi pa tí ó ti wó lulẹ̀ èmi ó sì tún ahoro rẹ̀ kọ́ èmi ó sì gbèrò kí àwọn ènìyàn yòókù lè máa wá olúwa àti gbogbo àwọn kèfèrí lára ẹni tí à ń pe orúkọ mi ni olúwa wí ẹni tí ó sọ gbogbo nǹkan wọn nìdí mímọ̀ fún Ọlọ́run ní iṣẹ́ rẹ̀ gbogbo láti ìgbà ọjọ́ ìwà ǹjẹ́ ìmọ̀ràn tèmi ni kí a má ṣe yọ àwọn tí ó yí padà sí Ọlọ́run lẹ́nu nínú àwọn kèfèrí ṣùgbọ́n kí a kọ̀wé sí wọn kí wọn kí ó fà sẹ́yìn kúrò nínú eré òrìṣà àti kúrò nínú àgbèrè àti kúrò nínú ìlọ́lọ́rùn pa àti kúrò nínú ẹ̀jẹ̀ Mósè nígbà àtijọ́ sáà ní àwọn tí ń wàásù rẹ̀ ní ìlú gbogbo a máa kà á nínú sínágọ́gù ní ọjọ́ ọjọ́ ìsinmi. nígbà náà ni ó tọ́ lójú àwọn àpòstélì àti àwọn àgbààgbà pẹ̀lú gbogbo ìjọ láti yẹ ènìyàn nínú wọn àti láti rán wọn lọ sí Áńtíókù pẹ̀lú Pọ́ọ̀lù òun Bánábà Júdà tí a ń pe àpèlé rẹ̀ ní Básábà àti Sílà ẹni tí ó lórúkọ nínú àwọn arákùnrin wọ́n sì kọ ìwé lé wọn lọ́wọ́ báyìí pé. àwọn àpọ́stélì àti àwọn àgbààgbà àti àwọn arákùnrin kí àwọn arákùnrin tí ó wà ní Antioku àti ní Syria àti ní Kìlíkíà nínú àwọn kèfèrí níwọ̀n bí àwa ti gbọ́ pé àwọn kan tí ó ti ọ̀dọ̀ wa jáde lọ fi ọ̀rọ̀ yọ yín ní ẹnu tí wọ́n ń yí yín ní ọkàn po wípé ẹ̀yin kò gbọdọ̀ ṣàìmọ́ kọ ilà àti ṣàìmọ́ pa òfin Mósè mọ́ ẹni tí àwa kò fún ní àṣẹ ó yẹ lójú àwa bí àwa ti fi ìmọ̀ ṣọ̀kan láti yan ènìyàn àti láti rán wọn sí yín pẹ̀lú bánábà òun pọ́ọ̀lù àwọn olùfẹ́ wa àwọn ọkùnrin tí ó fi ẹ̀mí wọn wéwu nítorí orúkọ olúwa wa jésù kristi nítorí náà àwa rán júdà òun sílà àwọn tí ó sì fi ọ̀rọ̀ ẹnu sọ nǹkan náà fún yín nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa kí a má ṣe di ẹrù kà ju nǹkan tí a kò lè ṣe aláìṣe wọ̀nyí lọ kí ẹ̀yin kí ó fà sẹ́yìn kúrò nínú ẹran àbọ́pa òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ohun ìlọ́lọ́rùn pa àti nínú àgbèrè nínú ohun tí bí ẹ̀yin bá pa ara yín mọ́ kúrò ẹ̀yin ó ṣe rere àlàáfíà. ǹjẹ́ nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n sọ̀kalẹ̀ wá sí Áńtíókù nígbà tí wọ́n sì pe àpéjọ wọ́n fi ìwé náà fún wọn nígbà tí wọ́n sì kà á wọ́n yọ̀ fún ìtùnú náà bí Júdà òun Sílà tìkára wọn ti jẹ́ wòlíì pẹ̀lú wọ́n fi ọ̀rọ̀ púpọ̀ gba àwọn arákùnrin níyànjú wọ́n sì mú wọn ní ọkàn le nígbà tí wọ́n sì pẹ́ díẹ̀ àwọn arákùnrin jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ ní àlàáfíà sí ọ̀dọ̀ àwọn tí ó rán wọn ṣùgbọ́n ó wu Sílà láti gbé ibẹ̀ Pọ́ọ̀lù òun Bánábà sì dúró díẹ̀ ní Áńtíókù wọ́n ń kọ́ni wọ́n sì ń wàásù ọ̀rọ̀ Olúwa àti àwọn púpọ̀ mìíràn pẹ̀lú wọn lẹ́yìn ijọ́ mélòó kan paul sì sọ fún barnaba pé. jẹ́ kí a tún padà lọ bẹ̀ àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wàásù ọ̀rọ̀ olúwa. barnaba sì pinnu rẹ̀ láti mú johannu lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ máàkù ṣùgbọ́n paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní pamfilia tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì nígbà tí bánábà sì mú máàkù ó bá ti ọkọ̀ lọ sí kíprù ṣùgbọ́n pọ́ọ̀lù yan sílà ó sì lọ bí a ti fi lé oore ọ̀fẹ́ olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin ó sì la síríà òun kìlíkìà lọ ó mú ìjọ ní ọkàn le.